Ìrètí àmúyẹ fún ipò adarí. Pọ́ọ̀lù ṣàlàyé àwọn àmúyẹ fún ẹnikẹ́ni tí ó yẹ fún ipò alàgbà nínú ìjọ. Pọ́ọ̀lù wí pé bí ẹnikẹ́ni bá ṣe aláìlẹ́gàn ọkọ aya kan tí ó ní ọmọ tí ó gbàgbọ́ tí a kò fi sùn fún wọ̀nbìà tí wọn kò sì jẹ́ alágídí nítorí ó yẹ kí bíṣọ̀bù jẹ́ aláìlẹ́gàn bí ìríjú Ọlọ́run kí ó má jẹ́ aṣetinú ẹni onídùfùfù ọ̀mùtí alu ni olójú kòkòrò bí kò ṣe olùfẹ́ àlejò ṣíṣe olùfẹ́ àwọn ènìyàn rere aláìrékọjá olóòótọ́ ẹni mímọ́ ẹni ìwọ̀ntúnwọ̀nsì tí ó di ọ̀rọ̀ títọ́ mú ṣinṣin èyí tí ó ṣe gẹ́gẹ́ bí ẹ̀kọ́ kí òun kí ó lè máa gbani níyànjú nínú ẹ̀kọ́ tí ó yè kooro kí ó sì lè máa dá àwọn ènìyàn asọ̀rọ̀ òdì lẹ́bi títù orí kìíní ẹsẹ̀ kẹfà sí ìkẹsàn-án ẹ̀kọ́ gbogbo alàgbà kìrìsìtẹ́nì ni ó yẹ kí ó máa gbé ìgbé ayé tí ó yẹ fún ọpẹ́ wọ́n ní láti máa hùwà tí ó jẹ́ àríkọ́ṣe fún ẹlòmíràn níwọ̀n ìgbà tí àwọn alàgbà ìjọ jẹ́ aṣojú Ọlọ́run wọn kò ní hùwà tí yóò ṣe àwọn ènìyàn lọ́nà gbogbo ìwà tí ojúṣe kìrìsìtẹ́nì alàgbà ní láti ṣe èyí tí yóò fa àwọn ènìyàn wá sí ọ̀dọ̀ Ọlọ́run àdúrà Ọlọ́run olùfẹ́ mo gbàdúrà fún gbogbo alàgbà kìrìsìtẹ́nì láti lè máa gbé ìgbé ayé àríkọ́ṣe jọ̀wọ́ ràn wọ́n lọ́wọ́ láti lè borí gbogbo ìpèníjà tí ó bá ń dojú kọ wọ́n jọ̀wọ́ kún wọn pẹ̀lú ẹ̀mí mímọ́ kí wọ́n lè darí àwọn ènìyàn rẹ gẹ́gẹ́ bí ìfẹ́ rẹ ní orúkọ Jésù Kristi ni mo béèrè àmín.